وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لأشج عبد القيس إن فيك خصلتين يحبهما الله الحلم والأناج رواه مسلم عبد الله بن عباس lọ́nba àṣàlékún yọnu rẹ̀ fún àti bàbá rẹ̀ tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run kálékún kẹ́ ọlọ́run àti gẹ́rẹ́ ọmọ bá anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọsọ báyìí fún ashaj abdulqais radiyallahu anhu ní àwọn sàhábì anábì náà anábì sọ báyìí fún pé inna fika khaslatayni yuhibbuhuma Allah a ìròyìn méjì kan bẹ fún ọ ọlọ́run nífẹ̀ẹ́ sí o àti bí wọn bá rí ń tọ́ da lára èèyàn ọ̀dà káwí kọba àmọ́ ọmọ orí ọlọ́run ti ń bẹ láre bẹ́ẹ̀ lànàbì ṣe ń jọ yìí sallallahu alaihi wasallam ànàbì ní ìwà méjì ìròyìn méjì kan bẹ fún wọ aṣáájì ọlọ́run fẹ́ràn wà méjèèjì náà kí ni nǹkan náà al-hilmu wal-anaa sùúrù àti farabalẹ̀ sùúrù àti kẹ́ni àti ìfarabalẹ̀ yuhibbuhum Allah ànábì lọ́lọ́run fẹ́ràn méjèèjì o owó ọlọ́run kẹ́yìn ó ní sùúrù o ó dùn mọ́ ọlọ́run kára àyàn balẹ̀ o má máa bẹ́ hàn hàn o ń jẹ́ farabalẹ̀ òwe yorùbá tí mo rántí nísìnyí tí mo rò pé mo lè fi túmọ̀ rẹ̀ kọ́ bá yé wa yorùbá ní yára gbọ́rọ̀ lọ́ra fèsì ìfarabalẹ̀ náà yorùbá ń wí fún àwọn táà ń wí náà nù sallallahu alayhi wa sallam yára gbọ́rọ̀ lọ́ra fọ́ fèsì èèyàn máa ní farabalẹ̀ ni kìí ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ náà lẹ́yìn ó ti máa sáré react kìí ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ náà lẹ́yìn ó ti máa bẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń bá ń bẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ó padà gbẹ̀yìn rẹ̀ òun lẹ́yìn èyí táyà alukóra ni wí fún wa ń bò mí pé à sí ibú kọ́wọ́mání lè jà á làtì ọ̀tún síbìrú àlàmà fàáltùm nàdìmí ẹ̀ ṣe àwọn jẹ́ ọ̀yẹ́kẹ́ ẹ̀ṣẹ̀

nínú ntọ́ yẹn wọ́n máa fi ròyìn mùsùlùmí òun ni pé áá farabalẹ̀. àìní farabalẹ̀ náà ló débi kéèyàn ọmọ tí kéwú débì kan kọ́ máa sọ̀rọ̀ tẹnu àwọn àgbà fáwọ́gbà àìní farabalẹ̀ ni. aṣọ débẹ̀ òun náà ẹ̀yìn ọlọ́mùbá ni ó gbọ́ kò wúlò fún un. a kìí ṣe pé àwọn àgbàlagbà àfáà náà àwọn ọ̀rọ̀ kan bẹ kìí ṣe pé àwọn náà mọ̀ ọ́ sọ wọ́n fara balẹ̀ ni yá kí ni gbẹ̀yìn ọ̀rọ̀ yìí bá a bá gbé kalẹ̀ báyìí èké kan wàá wò pé àwọn bàbá yẹn lójú ni wọn ò lójú wọn fara balẹ̀ ni wọn wò pé bo ni yọ ọjà sí ni èyí wọn ò pé kéèyàn ó pe dúdú ń funfun kò pé wọn ó pe halali ní haramu kálá gbàfà àti ń bá ń pe haramu ọlọ́run ní halali ìsàfà olóko àfààní gbẹ̀ǹtì ń yí ọ̀rọ̀ ọlọ́run padà àfàṣe kọ́ nínú èyí wọn ìsàfà ọlọ́run àmọ́ ǹjẹ́ dandan ni kéèyàn máa bẹ́ ẹlòmíì ti bẹ́ débi pé ọ̀tọ̀ ojú ojú kéwú lókè òkè òdì rẹ̀ mo rò pé gbọ́ àlàyé òun yé ìtumọ̀ ojú kéwà ọmọ pé n tó ń gbúlò ń ta yìí ọmọ pa dìísì ní àyà mi ti dè ń bò mí ẹnu ọkàn gbọ́ ilé yìí kọ́dà wá sí lásán lẹ́nu mi ń gbọ́ pọ̀ jẹ́ tó yóò ti sọ̀rọ̀ ẹ̀ di àfa òní àtiwá ọmọ kéwù náà ní farabalẹ̀ o tẹni tí ń gbọ́ wá sí náà oníkíní onífarabalẹ̀ kọ́dà káfá náà onífarabalẹ̀ anabi sallallahu alaihi wasallam ní ìwà méjì kan bẹ lára rẹ o àìwọ al-ashaj ashaj abdul qais kíni ìwà méjèèjì náà sùúrù àti ìfarabalẹ̀ farabalẹ̀. وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال يلا وعائشة لما سابا سلكم ينورفون أشوبا وياوا وياوا النبوة محمد صلى الله عليه وسلم يباتي لنا أبو Hanifa káwíyún رحمه الله wọn yóò fọ Abu Hanifa pé àwọn kan máa ń bú Aisha ó ní wọn jẹ́wọ́ bí wọn jorí ni ẹ wọn láwọn kan bú ìyá ńlá wa Aisha àwọn tá a júwe lánàá o wọn ṣíà ni wọn bú ìyá ńlá wa Aisha Abu Hanifa ní ọdà báwọn wọn jẹ́wọ́ bí kíni ni wọn torí ni o bóun wọn rí ọ̀nà ìpadà sínú Al-Qur'an al-Karim Al-Qur'ani olúwa ní wa azwajuhu ummahatuhum wa azwajuhu ummaha àtùhún olúwa ló sọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ìyàwó ànábì o ìyá ẹ̀yin mùmìnì ni wọ́n o ìyá kínní ẹ̀yin mùmìnì alùpù ayé alùkùránì ni o wá azwajuhu ummahatuhum olúwa ní gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n jẹ́ sẹ́yìn mùsùlùmí ìyá yín ni wọ́n o ah, Abu Hanifa ló ọmọ rẹ̀ kọ́ bọ́dọ̀ ọmọ búya rẹ ẹni ọba ti bú ọjẹ́wọ́ pé kìí ṣe ìyá tòun nù ẹni tá a ṣe bá ti ṣe ìyá kìí ṣe mùsùlùmí. ò ní yí ni zuwájú bú àwọn ìyàwó o ìyá ni fún gbogbo mùsùlùmí o ẹni ọba wa bọ́ ta ti ń fọ́pọ̀ yìí ìyá tiẹ̀ ń Abu ha ní ọjẹ́wọ́ gíní ọjẹ́wọ́ bóun ti jẹ́nu òun ò sí nínú wáàzì wáàjù wú ọmọ àhàtù hùn nù torí náà gbogbo ẹni tí ó yí wọn kàn ń dàwọ bí ẹ yí wọ wọ máa jẹ ọ̀rọ̀ wọn kàn ń ké kan ọkọ jẹ ẹnu mùsùlùmí o ìyá ńlá o àti gbogbo àwọn ìyàwó Muhammad sallallahu alaihi ìyá ńlá wa bẹ́ẹ̀ yàn jẹ́ nífẹ̀ẹ́ Aisha ṣe kọ̀ yẹ fẹ́ràn rẹ̀ pẹ̀lú níjò la ka àdìsí ká tó kájọ́ kínní ìjọ́ kejì tí ìpéjọ́ mẹ́ta ká tó mọ̀ pé àná Aisha ká tọ́bi ọlọ́run àná sẹ́yìn náà ti ẹ ẹ fi èyí kò ní tí ìtójọ́ kínní ìjọ́ kejì àtúndì orí kan pé à ń Aisha ta òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀dà fún wa lójú ọmọ sábà gbogbo àwọn ìyá wa àwọn ìyá wa nàbọ Muhammad tọ àràǹtà àìsè ìsìwá láǹfààní nǹkan lélẹ ìtàfẹ kàyé o ananabi ya sallallahu alayhi wa sallam oní ọkọ ọhún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna rifqa la yakuna fi shay illa zanahu wala yunza'u min shay'in illa shanahu ìyá ńlá wa ṣà ní ànábì ní ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wọ bí nǹkan kan àbí kó ṣe lẹ́sọ̀ọ́ yóò kó yìí bá ní ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọ̀ yìí máa kó kíni máa kó ẹ̀ṣọ́ àti yìí bá ní. wàlá yóò ń sáré mi ṣe yìí bí nǹkan sì ti lè wọ́ dáa tó bàbá ti yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ń bẹ́ẹ̀ ìlà ṣàánàwó yóò ká bùkù bá nǹkan náà. ìwọ náà ti rá àwọn àwà kan tó wù wọ́n lọ jàre tẹ́lẹ̀ o àmọ́ ó ti fi gàùn gàùn ẹ́ ó ti fi bọ̀rọ̀ jẹ́ wọ́n máa fi àbọ̀ bá sì fara balẹ̀ ni ẹ́ wọ́n ló yọ jàre àmọ́ ó ti wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí ní ìsìn ó ti sọ ta ó ti sọ dẹ̀bi. ànábì ni wọ́n yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ń bi nǹkan kan àfi kó ṣe kí àfi kó kó àbùkù bá o. rawahu Muslim lè má mu Muslim lọ gbàá hadisi eléyìí náà wá. wọ́n Jarir ibn Abdullah Jarir ibn Abdullah náwọn ọ̀gá wa tó nù ó màmá sàṣà yọnu rẹ̀ fún gbogbo wọn o. ẹ dákun ọyẹ kéèyàn ọmọ ọkọ àwọn sọ̀hábí ànábì àwọn ọ̀gá tiwa nù ó èyí gbogbo kọ àwọn tí ẹ ṣe ọ̀gá wa tí ọmọ ń há sórí lónìí ẹ̀já àwọn ọmọ yẹn ọmọ ha ó kọ àwọn sọ̀hábí ànábì náà o ẹjá wa náà máa sọ àwọn ọmọ wa ló kọ wọn o ọ̀dà púpọ̀ Jarir ibn Abdullahi sọ̀hábí mi tọ́nu ọlọ́mọṣà yọnu sí gbogbo wọn lápapọ̀ òun náà ní ọgbọ́ <clears throat> tó jì sí ọlọ́run kíkẹ́ àtọ̀ lọ́lọ́run ọmọ àbá àtọ́sọ báyìí pé man yuhramu rifq yuhramu al-khayra kullahu man yuhram ar-rifq yuhram al-khayra kullahu man yuhram ar-rifqa gbogbo ẹni tí a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ léèwọ̀ rẹ̀ ẹni ẹni tí gàràngàràn ń bẹ lára ẹ̀ a máa bẹ́ńbẹ́ kú bẹ́ńbẹ́ lára ẹ̀ ànábì ní yuhram al-khayra kullahu gbogbo orin ló ti bọ́ fún torí pé ìyá ìnífarabalẹ̀ yìí gbogbo nǹkan yóò máa bàjẹ́ yọ balẹ̀ jẹ́ yọ bọ̀nà jẹ́ kọ́dà yọ bá àwùjọ jẹ́ níbi àìní farabalẹ̀ ẹni tí farabalẹ̀ ọba sí lọ́rọ̀ ẹ̀ ànábì ní tí ó sí lọ́rọ̀ rẹ̀ pọ̀ o rawahu muslim alimami muslim ló gba eléyìí náà wà tọ́ torí náà àkórí ọ̀rọ̀ gbogbo àhàdìsù tá a kà lónìí ọ̀nì kẹ́yìn ọ̀nì sùúrù ó sì ṣe kẹ́yìn ọ̀nì farabalẹ̀ ànábì lọ́lọ́run fẹ́ràn ẹni ọba rí bẹ́ẹ̀ o. ما kọjá wà náà ọ̀tọ́lọ́wọ́ fẹ́ràn o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم